بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وبعد والسلام عليكم ورحمة الله وبركاته موكيوا نكيكي في الإسلام kí wa káàbọ̀ sí orí تي في ní ọjọ́ òní tí í ṣe àfòlàfà ọjọ́ Tuesday déètì òní ní fifteen oṣù kẹfà jùmọ́dà fáánì ọdún fourteen forty three mo kí wa káàbọ̀ sí orí ìdánilẹ́kọ̀ọ́ wa tí mo pè ní ta ni Jésù Kristi ta ni Jésù Kristi apá kẹfà ibi tí a ka ìwé wa dé lórí ta ni Jésù Kristi. ibẹ̀ ni ojú ewé forty one. ní ibi tí a ti yanjú ọ̀rọ̀ Mariam ìyá Isa alayhi a sì rí irọ́ tí Mario Joseph tọ́pa mọ́ alukur'an a ti yanjú ìyẹn nínú apá karùn-ún ní báyìí mo fẹ́ tẹ̀síwájú ní ojú ewé forty two ṣe mọ̀ pé mò ń ṣàlàyé mò ń yànnàná àwọn ọ̀rọ̀ tí Mario Joseph sọ ni nítorí náà orí ọ̀rọ̀ mìíràn rèé ìyàtọ̀ mẹ́wàá kan lára Ìsá ọmọ Maryam aleyhisalaam ìyàtọ̀ mẹ́wàá kan lára Ìsá ọmọ Maryam aleyhisalaam Mario Joseph sọ pé lẹ́yìn náà nípa Jésù nígbà tí mo ka súrà kẹta àyà forty five sí fifty five àwọn ọ̀rọ̀ mẹ́wàá kan wà nínú rẹ̀ tí alukur'ani sọ nípa Jésù ìkíní alukur'ani sọ pé kalimatullah èdè lárúbáwá tí ó túmọ̀ sí ọ̀rọ̀ ọlọ́run nǹkan kejì ni rúhù lọ èyí tí ó túmọ̀ sí ẹ̀mí ọlọ́run nǹkan kẹta ni èyí tí ó túmọ̀ sí kristi nítorí náà alukur'ani ló fún jésù lórúkọ. ọ̀rọ̀ ọlọ́run ẹ̀mí ọlọ́run àti jésù kristi lẹ́yìn náà alukur'ani sọ pé jésù sọ̀rọ̀ nígbàtí ó kéré gan-an bí ọmọ bí ọmọ ọjọ́ méjì lẹ́yìn ìbí rẹ̀ ó bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ alukur'ani sọ pé jésù dá ẹyẹ àyè pẹ̀lú àmà. ó mú àmà díẹ̀ ó fi ṣe ẹyẹ nígbàtí tí ó fàtẹ́gùn sínú rẹ̀ ó sì di ẹyẹ àyè nítorí náà mo lérò pé ó lè fúnni ní ẹ̀mí ó fún èrùpẹ̀ amà ní ẹ̀mí lẹ́yìn náà alukur'ani sọ pé ó wo ẹni tí wọ́n bí ní afọ́jú sàn ó wo ẹni tí wọ́n bí ní afọ́jú sàn àti ẹni tí ó ní àìsàn ẹ̀tẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ní pàtàkì jùlọ àlùkùránì sọ pé jésù fún àwọn òkú ní ẹ̀mí jésù lọ sí ọ̀run ó sì wà láàyè ó sì ń padà bọ̀ nígbà tí mo rí àwọn nǹkan wọ̀nyí nínú àlùkùránì ìròrí mi ni pé kí ni alukurani sọ nípa Muhammad okuku mà ní ìbámu sí alukurani anabi Muhammadu kìí ṣe ọrọ ọlọrun kìí ṣe ẹ̀mí ọlọrun kò sọrọ rí nígbà tí ó pé ọmọ ọjọ méjì kò fi amọ̀ dá ẹyẹ kankan rí kò wo àwọn aláìsàn sàn rí kò jí òkú dìde rí òun fúnra rẹ̀ kú ni bákan náà ní ìbámu sí Islam kò sí láàyè kò sì ní padà wá nítorí náà ọ̀pọ̀lọpọ̀ ìyàtọ̀ ló wà láàrin àwọn ànábì méjèèjì yìí èmi kò pe Jésù ní Ọlọ́run o ó kúkú mọ̀ ìròrí mi ni pé òjíṣẹ́ ni ṣùgbọ́n òjíṣẹ́ kan ni tí ó ga ju Muhammadu lọ. nítorí náà ní ọjọ́ kan mo lọ bá olùkọ́ mi ẹni tí ó fi ọdún mẹ́wàá kọ́ mi ní ilé kéwú ilé kéwú gíga mo sì bí léèrè pé olùkọ́ báwo ni báwo ni ọlọ́run ṣe dá ayé àti ọ̀run ó sì sọ pé ọlọ́run dá ayé àti ọ̀run nípasẹ̀ ọ̀rọ̀ nípasẹ̀ ọ̀rọ̀ nígbà náà ìbéèrè mi ni pé aṣẹ̀dá ni ọ̀rọ̀ ni àbí ẹ̀dá mo gbọ́dọ̀ sọ ọ́ yé ìbéèrè mi ni pé bóyá ọ̀rọ̀ ọlọ́run ni aṣẹ̀dá. tàbí ẹ̀dá alukur'ani sọ pé ọ̀rọ̀ náà ni jésù tí olùkọ́ mi bá sọ pé aṣẹ̀dá ni ọ̀rọ̀ ọlọ́run èyí tí ó túmọ̀ sí pé aṣẹ̀dá ni jésù nígbà náà àwọn mùsùlùmí gbọ́dọ̀ di kìrìsìtẹ́nì ọ̀rọ̀ rẹ̀ parí èsì ní àkọ́kọ́ náà ó yẹ kí Mario Joseph Mario Joseph yìí rí ju ìwọ̀n yẹn lọ nínú Al-Qur'an. ẹ jẹ́ kí n ràn án lọ́wọ́ ó yẹ kí ó rí àwọn ìwọ̀nyí náà pẹ̀lú ó yẹ kí ó rí àwọn ìwọ̀nyí náà pẹ̀lú kùránì sọ pé ẹrú ọlọ́ọ̀ ni jésù kristi bẹ́ẹ̀ ni mario joseph kò rí yẹn nítorí àbùsí tí ọ fẹ́ ṣe yìí kùrọ̀ánì sọ pé mùsùlùmí ni jésù kristi nítorí pé ó mú aláwo ní ọ̀kan ṣoṣo ó sì kírun bẹ́ẹ̀ ni mario joseph kò rí yẹn nítorí àbòsí tó fẹ́ ṣe kùrọ̀ánì sọ pé kò sí aṣẹ̀dá kan lẹ́yìn àlọ́ọ̀ ọ̀kan ṣoṣo bẹ́ẹ̀ ni. àmọ́ amadu Joseph kò rí yẹn nítorí àbùsí tí ọ fẹ́ ṣe Quran sọ pé Jésù Kristi kìí ṣe ọmọ Ọlọ́run bẹ́ẹ̀ ni àmọ́ Joseph kò rí yẹn nítorí ọwọ́ rẹ̀ Quran Kristi ṣe Ọlọ́run ọmọ bẹ́ẹ̀ ni. ṣùgbọ́n mario joseph kò rí yẹn nítorí àbòsí tí ọ̀fẹ́ ṣe kùrọ̀ánì sọ pé pẹ̀lú ìyọ̀ǹda allah subhanahu wa ta'ala ni jésù kristi fi ṣe àwọn iṣẹ́ ìyanu wọ̀nyẹn àbí kùrọ̀ánì ò sọ bẹ́ẹ̀ Kùránì sọ pé pẹ̀lú ìyọ̀ǹda Allah subhanahu wa ta'ala ni Jésù Kristi fi ṣe àwọn iṣẹ́ ìyanu wọ̀nyẹn Mario Joseph kò rí yẹn tọ́ka sí nítorí pé ó fẹ́ ṣe àbòsí sí orí ara rẹ̀ sí orí ara rẹ̀ ó fẹ́ ṣàbòsí sí orí ara rẹ̀ ó sì fẹ́ kó bá àwọn kòkéwò kò béèrè ó dùn lẹ́nu rẹ̀ nígbà tí ó ń ka àwọn iṣẹ́ ìyanu tí Jésù Kristi ṣe ó wá yọ àwọn ibi tí aláwo ti fi kún wípé pẹ̀lú ìyọ̀ǹda mi ló fi ṣe kò dáṣe fúnra rẹ̀ tàwa ló wà ògo nígbà tó ga sí pé Allah subhanahu wa ta'ala òun ni ó yọ̀ǹda fún isa láti ṣe àwọn iṣẹ́ ìyanu wọ̀nyẹn. Quran sọ pé òjíṣẹ́ tí Allah rán sí àwọn ọmọ Ìsírẹ́lì nìkan ni Jésù Kristi àmọ́ òjíṣẹ́ tí Ọlọ́run rán sí gbogbo ayé ni ànábì Muhammad sallallahu alayhi wa sallam bẹ́ẹ̀ ni àmọ́ Mario Joseph kò rí yẹn kò rí i. alukur'ani sọ pé islam nìkan ṣoṣo ní ẹ̀sìn lọ́dọ̀ òun bẹ́ẹ̀ ni àmọ́ mario joseph kò rí yẹn kùránì sọ pé wọ́n ti tọwọ́ bọ taurata àti ìnjílù lójú bẹ́ẹ̀ ni àmọ́ mario joseph kò rí yẹn kùránì sọ pé aláìgbàgbọ́ ni ẹnikẹ́ni tó bá pe jésù kristi ní olúwa olùgbàlà tàbí ọlọ́run ọmọ bẹ́ẹ̀ ni àmọ́ mario joseph kò rí yẹn nítorí pé alábòsí ni mario joseph kúkú rí ìwọ̀n yẹn náà nígbà tí ojú rẹ̀ kò fọ́ ó rí i ńgbà ojú rè ò fọ́ òun tó lè rí ètò tọ́ka sí yẹn ó rí yòókù náà àmọ́ ó fọ́jú àmọ́ ó fojú fò wọ́n nítorí pé kò lè rọgbọ́n dá sí àwọn ìtumọ̀ ọ̀rọ̀ náà fàbọ̀ sórí àwọn èyí lọ ìtumọ̀ wọn lọ́rùn. àmọ́ irọ́ ni Mario Joseph pa kò lè rọ́nà lọ rárá ní báyìí ẹ jẹ́ kí a ka súrà tí Mario Joseph tọ́ka sí pẹ̀lú àlàyé lórí àwọn ìyàtọ̀ mẹ́wàá tó ní ó wà lára Jésù Kristi àmọ́ tí kò sí lára ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Súra Ali Imran, Quran 3, Aya 45, títí dé Aya 55. Ibẹ̀ ni Mario Joseph, ibẹ̀ ni ó tọ́ka wá sí. Si ali imran quran 3, láti orí aya 45, five títí dé aya fifty five aya mẹ́wàá nìyẹn o forty five to fifty five. Allah subhanahu wa ta'ala sọ pé idh qalat lil mala'ika ya Maryam. inna allaha yubashiruki bi kalimatin minhu ismuhu almasihu isa ibnu maryam wajiha fi dunya wal akhirah wa min al muqarrabin ẹ rántí nígbà tí màláíkà sọ pé daju. àlọ́ òun fún ọ ní ìró ìdùnnú nípa dídá ẹ̀dá kan nípa dídá ẹ̀dá kan pẹ̀lú ọ̀rọ̀ kan láti ọ̀dọ̀ rẹ̀ bìkẹ́límà ti mẹ́nìọ̀ pẹ̀lú ọ̀rọ̀ kan láti ọ̀dọ̀ rẹ̀ nínú ìjókòó tó síwájú ó yẹ ká ti mọ ọ̀rọ̀ náà ọ̀rọ̀ tí ọlọ́run bá máa sọ nígbàkígbà tí ó bá gbèrò nǹkan kan ọ̀rọ̀ náà ni kún kún tí aláwọ̀ bá ti gbèrò nǹkan yóò sọ pé kún aláwọ̀ gbèrò Ìsá ó sì sọ pé kún ó sì dé Ìsá. àsọtẹ́lẹ̀ yìí ni mọ̀lẹ́kà wá sọ fún mọ́ríyámà tó máa bí sá orúkọ rẹ̀ ni masiu ayinsa ọmọ mọ́ríyámà fúnrara ọlọ́run ló fún ànábì Ìsá ní orúkọ tí ń jẹ́ alimasihu ayinsa ibùnú mọ́ríyámà wàjíhán fi dúníyà wal akhirah abiyì ni ní ayé àti ní ọ̀run ẹni abiyì ni Ìsá ní ilé ayé àti ní ọ̀run ọ̀wá ní rí mùsùlùmí kan kọ́ wá tàbùkù ànábì Ìsá fún wípé ẹ̀yin kìrìsìtẹ́nì ẹ̀ ń tàbùkù ànábì Muhammad sallallahu alayhi wa o ò ní rí mùsùlùmí kan kó sì torí èyí tẹ̀yìn ń ṣe yẹn kó wá tàbùkù ànábì Ìsá ohun tí mùsùlùmí tẹ̀lé nìyí wàjíhán fìdúníyà wàláàfẹ̀rọ̀ abiyì ni ní ayé ẹni àpọ́nlé yi ẹni ni ní ilé ayé àti ní ọ̀run wàmínà lè mú kọ̀rọ̀ bíi ó sì wà ó wà nínú ẹ tó máa súnmọ́ àlọ́ ò àyà forty six wàyùkálímù náà sàfìdì máhádì wàkáhálán wàmínà sọ̀lìhìn ó máa bá àwọn ènìyàn sọ̀rọ̀ lórí ìtẹ́ ní òpó wà wàkáhálá àti nígbà tó bá dàgbà wàmínà sọ̀lìhìn ó sì wà nínú àwọn ẹni rere. àwọn mufasirun wọ́n ní wakahalan nígbà tí ànábì Ìsá tó bá dàgbà yóò tó báwọn èèyàn sọ̀rọ̀ wọ́n ní àti ẹ̀gbọ́ ti wọ̀yùkálímù náà sáfẹ̀lẹ̀ máhádì pé ìyẹn jẹ́ ìyanu káhálà kọ́ wọ́n nítorí wípé èsì méjì ló wáyé lórí ẹ̀ wọ́n nítorí wípé ìsọ̀rọ̀ ti orí ìtẹ́ ó strange ó ṣàjòjì sí ọmọnìyàn kí ọmọ òkòlùdò kó sọ̀rọ̀ èyí tó tún wá ṣàjòjì jù lọ ó ní pé kìí ṣe gbogbo ọmọ òkòlùdò tó sọ̀rọ̀ lórí ìtẹ́ ni ó wàá di ànábì ọlọ́run àwọn ọmọ bíi mẹ́rin la rí kà pé wọ́n sọ̀rọ̀ ní òpólù nínú tíra Islam nínú alukur'an àti hadith ànábì àpapọ̀ wọn ó jẹ́ mẹ́rin nínú àwọn mẹ́rẹ̀ẹ̀rin èyí tó tún wá dàgbà tó tún wá ń sọ̀rọ̀ ní ìsọ anebi ọlọ́run ní ìsọ̀rọ̀ ògìsí ọlọ́run òun ni ànábì Ìsá ọmọ Mariam àwọn kan sọ pé ìyẹn àwọn àfa àwọn àfẹ́sì wọ́n ní wàkáhálà yẹn nígbà tó bá padà dé ló ń tọ́ka sí nígbà tí Ìsá bá padà sọ̀kalẹ̀ lójú sánmà ìyàlẹ́nu ló tún máa jẹ́ pé ẹni tó ti lọ fún ọ̀pọ̀lọpọ̀ ọdún tó ti lọ fún ọ̀pọ̀lọpọ̀ ọdún ó tún wá sọ̀kalẹ̀ ó tún sọ̀rọ̀ nígbà náà ní káhálà yóò sì jẹ́ ìyanu fún àwọn ará ayé. Aya 47 qalat rabbi anna yakunu li waladun walam yamsasni bashar qala kadhalika Allah yakhluqu ma yasha idha qada amra fa innama yaqulu lahu kun fayakun qalat rabbi Maryam sọ pé ànáyẹ̀kú nùlí wàládùn olúwa mi rọ́bì olúwa mi ànáyẹ̀kú nùlí wàládùn báwo ni èmi yóò ṣe ní ọmọkùnrin báwo lèmi yóò ṣe ní oyún tí màá bímọ wàlámìyàm sáfún ní báṣàrò nígbà tí abara kan kò fọwọ́ kàn mí nígbà tọkùnrin kan kò sùn mọ́ mi báwo ni màá ṣe wá lóyún kọ́ọ́là kàdáàlìkìlá màláìkà jìbìrìlù wá ń sọ fún pé báyẹn ni aláwo ṣe máa ń ṣe báyẹn ni aláwo ṣe ń dá ohun tí ó bá fẹ́ yakhluqu man yasha kàdáàlìkàlá kàdáàlìkìlá yakhluqu man yasha báyẹn ni Allah ṣe ń dá ohun tí ó bá fẹ́ tó ti gbá báwọn ìdàkọ̀dọ́ amúrọ́ nígbà tó bá gbèrò láti dá ẹ̀dá kan fa innama yaqulu lahu kun fayakun ohun tí ó máa sọ fún ni pé jẹ́ bẹ́ẹ̀ ó sì máa jẹ́ bẹ́ẹ̀ ìtumọ̀ bí isa ti jẹ́ ọ̀rọ̀ ọlọ́run nìyẹn ìyẹn ni pé ẹni tá a dá nípasẹ̀ kún fáyà kún nípasẹ̀ kún jẹ́ bẹ́ẹ̀ di Ìsá fáyà kúnù ẹ̀ Ìsá ó sì di Ìsá. mo sì ti sọ síwájú fún wa wípé gbogbo wa ni ọ̀rọ̀ Ọlọ́run gbogbo wa ni ọ̀rọ̀ Ọlọ́run tá a bá ní pé ọ̀rọ̀ ọlọ́run ọ̀rọ̀ yìí ó jẹ́ ọ̀rọ̀ tó wà ọ̀rọ̀ tó nípọ́nà ó wà mùtámàlì ọ̀rọ̀ tó nípọ́nà ni ọ̀rọ̀ tó gá sí wípé àfi ká mọ èròǹgbà lórí rẹ̀ láti lè gbọ́yé ọ̀rọ̀ ọlọ́run ó lè jẹ́ àwọn ọ̀tọ́ lọ́wọ́n bá sọ tó bá wà nẹ́bí rẹ̀ sọ ọ̀rọ̀ ọlọ́run ọ̀rọ̀ ọlọ́run le ó lè jẹ́ àwọn ẹ̀dá rẹ̀ àwọn náà ń jẹ́ ọ̀rọ̀ ọlọ́run nítorí pé gbogbo ẹ̀dá kọ̀ọ̀kan ó di ohun tí ń bẹ lẹ́yìn ìgbà tí Allah sọ fún pé bẹ ó sì ń bẹ. àyà forty eight wàyù alimu wúlí kìtàbà wàlẹ̀ hikima wàtàwùrátà wàlẹ̀ injil. aláwo yóò fún ní ìmọ̀ ìkọ̀wé ìmọ̀ ìkọ̀wé isa ọmọ nǹkan kọ fúnra rẹ̀ wàlẹ̀ hikima ó sì fún ní ìjìnlẹ̀ òye ọ̀rọ̀ ọgbọ́n ọlọ́run fún un wọ̀tàwùrátà ọlọ́run tún wá fún ní ìmọ̀ àtàwùrá wọ̀lì injil àti ìmọ̀ injil ẹ̀yin tẹ̀ ń sọ pé tí Ìsá bá padà dé báwo ni ó ṣe ní màlù kùránù bó ṣe ní ìmọ̀ àtàwùrá tó ti wà láyé síwájú kó tó dé aláwọ̀ tó fi ìmọ̀ yẹn mọ̀ òun náà ni ó fi ìmọ̀ àlùkùránì mọ̀ nípa tí sábà padà dé.